ẹ mà kú dédé wòyí o lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lórígun mẹ́rẹ̀ẹ̀rin níbi tí ẹ ti ń wò wá lórí ìkànnì amóhùnmáwòrán Wisdom television ẹ wákàtí àánú lètò tó ń dẹ́sẹ̀ ti gbọ̀n yín pẹ̀lú èmi ọmọ yín ambassador Rotimi Orílùwà ajínrere ẹ bá wa kọrin yìí sí ọba àwọn ọba. ẹ ṣe é mo rí ànúgbà ẹ ṣe é mo rí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà àánú ló gbé mi débí àánú ni àánú ni àánú ni àánú ni ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ló sọ mí dọmọ àánú ni àánú ni ogun ayé kò borí mi o ibi mo dé iṣẹ́ rẹ ni. ó dá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ lè rí àmì ṣe àánú kó gbé ọ dìde. àmín. lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ mo ní àánú kó gbé ọ dìde. àmín. láàárín àwọn ẹni ilẹ̀ tó wà ó yá àánú kó fà ọ dìde. àmín ni kókó ń tá ní bára wa sọ lónìí mm. gbogbo ènìyàn kọ́kọ́ pariwo àánú o. àánú o. a kó pariwo pé àánú o. mi dìde. ó yá gbé mi dìde ó yá pariwo àdúrà lórúkọ Jésù jésù ọlọ́run má jẹ̀mú o tánú àánú ó yá gbé mi dìde àtẹ̀mí àtàwọn tó wò mí gbẹ́rùgùn mẹ́rin àgbáyé àánú gbé mi dìde àánú gbé mi dìde gbọ́ àdúrà ní orúkọ jésù kristi olúwa wa kí ni kókó tá a fẹ́ sọ lónìí àánú lẹ́ẹ̀kan sí i hmm. gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ wa a lè má parí ìtàn lónìí o hmm. ẹ gbé àpèrè yín kẹ́ wá nǹkan fìdílé ẹ bá wa ṣíà prógráàmù yìí hmm. bóyá ìwọ náà nílò àánú lẹ́ẹ̀kan sí àánú lẹ́ẹ̀kan sí ni kókó yìí ìwọ náà wo iye opportunity tó ti squander ó hmm. dàbí ọ̀rọ̀ ìtàn ọmọ onínàkúnà ohun tó ń béèrè lọ́wọ́ bàbá rẹ̀ náà ni wípé ó yá fún mi lóhun ìní mi kò dẹ̀ ní agbára láti ah. handle ohun ìní rẹ̀ bíbélì sọ pé ó rìn ìrìn àjò ó darapọ̀ mọ́ àwọn àwọn ọmọ ọ̀tá wọn gbogbo ohun tó níyẹn tó gbà lọ́wọ́ bàbá rẹ̀ wọ́n dẹ̀ ná tán ṣùgbọ́n ọjọ́ kan ó wá ó jí dìde ó lè mí àtọ bàbá mi lọ nígbà tó yẹ pé ọmọ ilé ọmọ níbi níran ọmọ níbi níran hmm. náà lẹ́lòmíì tó ń wò wá hmm. ṣùgbọ́n nítorí ogun ìdílé ó mú májẹ̀mú àánú kúrò nínú ìdílé yẹn mo gbàdúrà nínú ọwọ́ ogun ìdílé tó ń bẹ lára rẹ ọwọ́ ogun ìdílé bàbá tó ń bẹ lára rẹ ọwọ́ ogun ìdílé ìyá tó ń bẹ lára rẹ táànù ilé yín fẹ́ sọnù lórúkọ jésù ó yá àánú kó dá padà àánú kó dá padà ó ní èmi á èmi á bàbá mi lọ pé èmi kò tọ́ èmi kò yẹ lẹ́ni tí ìwọ bá fi ṣe ọmọ ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú hmm. àwọn alágbàṣe rẹ ó dá mo gbàdúrà aṣọ àánú tó sọnù tó fi jẹun bí ẹrú tó fi ń ṣèṣe ẹrú tó fi mọmi ẹrú aṣọ àánú yẹn lórúkọ jésù ó àánú kó dá padà. anụkọ dị abacha ọmabirịnụkọ mbe n' ịlụ ịba aji erere na ịgbachi ọmabiri ihe nche waki lọwa okotodigbobere waaki ọmabiri ihe nloonyu ụwa mgbelọdo rere ko je baba nwaba baya mal to oluonyu ya ìgbà tó máa fi bímọ ó bí ọmọ yẹn ọjọ́ tó bí ọmọ yẹn òun àtọ̀rẹ́ wọ́n lọ gbé ọmọ yẹn sétí odò ah. létí odò kan nílùú ìbàdàn ẹ̀hẹ̀ létí odò nílùú ìbàdàn ó sọ ọmọ ológo dànù ah, ó dà mo gbàdúrà níbi tí ògo ti bọ́mọ lọ́wọ́ níbi tí ògo ti bọ́mọ lọ́wọ́ níbi tí ògo ti bọ́mọ lọ́wọ́ níbi tó fọwọ́ ara rẹ ta ògo rẹ sí lórúkọ jésù ó yá àánú kò dábàdà ah, mo ní àánú kò dábàdà ọmọbìnrin pariwo àìkì kò bá bàbá àtìyá rẹ̀ sọ bóun tiẹ̀ bímọ bàbá àtìyá ò mọ̀ torí pọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló ń gbé bàbá pẹja kan ó máa ń pẹja létí odò yẹn ó wá gbọ́ tóun ọmọ ń ké ọmọ yẹn wà lóko Ghana must go àmú máa gbàdúrà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ìrì ayé rẹ ògùn ayé rẹ ìbùkún ayé rẹ tó fi ọwọ́ ara rẹ tàdánù lórúkọ Jésù àánú kó dá padà fún ọ gbàdúrà àánú lẹ́ẹ̀kan sí kó dá padà fún aṣọ ògo tá a bọ́ lọ́rùn rẹ nípasẹ̀ àìkíyèsára nípasẹ̀ obìnrin àjèjì mo gbàdúrà aṣọ ògo yẹn lórúkọ jésù ó yá àánú kó dá padà fún wa bá mi share program yìí fáwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́lọ́run máa tú sílẹ̀ nípasẹ̀ program òní ó ṣeéṣe ká má lè parí ẹ̀ mm. nígbà tí bàbá apẹja yẹn gbé ọmọ yẹn bàbá apẹja yẹn lọ ń tọ́jú ọmọ yẹn mm. ọmọ ó ń ran lọ léèwé mm. láti primary one títí dé primary six ìgbà tó ọmọ yẹn dé primary tó pẹ́ jáde primary six bàbá apẹja lòun lágbára láti ran ọmọ yẹn ó ah. oh, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbi tó ti ń tó ti sọnù ń tó ti sọnù tó fi wọnú aginjù ayé lórúkọ Jésù ó yá àánú kò dá padà fún ọ mo gbàdúrà àánú kò dá padà fún ọ ògbó tó bọ́mọ lọ́wọ́ tó mọ̀ mọ̀ sọ́dà lórúkọ Jésù ó yá àánú kò dá padà fún ọ ọmọbìnrin tó bí ọmọ yìí òun àtọ̀rẹ́ rẹ̀ náà jọ wà ń bàdàn ọ̀rẹ́ ẹ̀ wá wà nìbàdàn mm. ọmọbìnrin travel lọ sí ilẹ̀ haúsá mm. O travel lọ sí ilẹ̀ haúsá níbẹ̀ ló ti kọ́ṣẹ́ oníṣòwò ó bẹ̀rẹ̀ sí ní ṣòwò ọlọ́run wá gbà fún ọwọ́ rẹ̀ jí ó wọlé ọkọ̀ kìíní kò rí ọmọ bí wọ́n lè dànù nítorí ògo tó dà dànù ó dáa ta ló ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń bẹ nílé ọkọ tí wọ́n náà ń sunkún sínú mo gbàdúrà ohun tó sọnù láti gba ìwé rẹ ohun tó sọnù láti gba ìwé rẹ tó mú ọ sunkún nílé oh, ọkọ lórúkọ Jésù àánú lẹ́ẹ̀kan sí kó yọ̀ǹda fún wa mo gbàdúrà nípa agbára tí ń bẹ nínú ẹ̀jọ̀ àdúrà àgùntàn mo ní ah. àánú kó yọ̀ǹda fún ọ àánú Ọlọ́run kó yọ̀ǹda fún ọ bá mi ṣí à ah fún àwọn ènìyàn tó ń bẹ nítòsí rẹ. àánú mi ni ó ṣe. Ah, àánú mi ni ó ṣe. máa ro tẹ̀sẹ̀ ọwọ́ mi o. àánú mi ni ó ṣe. àánú mi ni ó ṣe. ọlọ́run májàmú ẹ̀mí àwọn wòlíì. àánú mi ni ó ṣe. abala ìpolówó ọjà ah. iléeṣẹ́ kan ló ń ṣe agbátẹrù ètò yìí Wisdom Yard Nigeria Limited àwọn tí wọ́n ṣe nàpá bá mixture nàpá bá bitter nàpá bá tonic ẹ tá a bá padà dé a máa tẹ̀síwájú ní ìtàn náà ẹ jáde lé agbára. bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà. ìbílẹ̀ mélòdì gan kàn fáàmù ẹ o nàpá abá mixture yìí ẹ máa mú eléyìí náà lábọ́ rí kiri o ẹ ṣàlùkò yẹn fúrẹ́ yìí ó ti ṣe kí ni mo gbé bọ́ọ̀dì gbogbo ibi tí n bá lọ màá tún kọrin from one place to another place ẹ̀rọ kò yí sí mo lọ mẹ́rin márùn kílẹ̀ tó mọ́ tó bá ti di next day ara mi á ti ṣe àlùṣà bá bá lọ pa. bí ó bá sí wọ kò sóhun tí mo lè ṣe. ọ̀pá for management of power. bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà. ìbílẹ̀ rẹ̀ mélòó ni gan confam ẹ o lọ pa á sọ yìí ẹ máa mú eléyìí náà lábọ́ rí kiri o ẹ ṣáà rí mo yé fúrẹ́ yìí ó ti ṣe kí ni mo gbé bọ́ọ̀dì owó tí bá lọ màá tún kọrin from one place to another place ẹ̀rù kò yíṣe mo lọ mẹ́rin márùn-ún kílẹ̀ tó mọ́ mo bá fi fẹ́ẹ́sì ara mi á ṣe àlùṣà rárá lọ pa. bí ó bá sí wọ kò sóhun tí mo lè ṣe. ọ̀pá for management of power ó ẹ káàbọ̀ padà láti abala ìpolówó ọjà ẹ má gbàgbé ìtàn tí mò ń sọ lọ o hmm. nígbà tí ọmọbìnrin wọlé ọkọ kìíní ọlọ́run dẹ̀ gbà fún owó wà lọ́wọ́ ẹ ọmọbìnrin yóò rẹ ọmọ bí ó ṣe ṣe ṣe bí ọdún bíi mélòó kan ọkàn yẹn gbé jáde ó tún wọlé ọkọ kejì ó dà mo gbàdúrà ògo tó sọnù tó fi ń ṣí kiri tó fi ń wá ire kiri tó fi ń wá ìbùkún kiri tó fi ń wá ògo náà kiri mo gbàdúrà àánú lẹ́ẹ̀kan sí ó yá kó yọ̀ǹda fún ọ Jesus. lórúkọ bàbá ọmọ àti ẹ̀mọ́ mo ní àánú kó yọ̀ǹda fún ọ. ìgbà tí ọmọ tí ọmọ bàbá bá pẹ́já yìí tó tọmọ ẹ̀ jáde primary six tí ò lágbára láti tọmọ ẹ̀ mọ́ bàbá pẹ́já wá mú ọmọ ẹ̀ pé kó lọ ọmọ ẹ̀ kọ́ṣẹ́ ìgbà tó ṣe freedom bàbá pẹ́já ní ẹ̀gbọ́n kan tí ó máa assemble mọ́tò nílùú ẹ̀ wọ́n máa ń ta mọ́tò nílùú Èkó ní Maryland lọ́dún náà lọ́hùn àwọn Peugeot five oh four Peugeot four oh four tí wọ́n assemble bóyá ní Kaduna àbí Kano ọmọ ìmọ̀ wa ń kó àwọn dírẹ́fà bàbá pẹ́já yìí eh, dírẹ́fà àwọn tó ń ta mọ́tò yìí a kó wọn lọ sọ́hùn wọn àjọ lọ gbé mọ́tò tuntun yẹn wá sí ìlú èkó níbi tí wọ́n ti ń tà á ọmọ yóò kúkú mọ̀ pòun ní bàbá pòun ní ìyá hmm. ah mo gbàdúrà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ níbi tó o ti ń ráhùn kiri nínú àdúrà ẹlòmíì ti gbàdúrà ah, ẹlòmíì ti gbàwẹ̀ ogun yẹn ò ṣẹ́ ogun tó kọ̀ láti ṣẹ́ nípasẹ̀ àwẹ̀ nípasẹ̀ àdúrà rẹ tó bá rí àmì ṣe lórúkọ jésù ó yá ogun yẹn kó ṣẹ́ lónìí àánú kó ṣẹ́ ogun yẹn àánú kó ṣẹ́ ogun yẹn àánú kó ṣẹ́ ogun yẹn àánú kó ṣẹ́ ogun yẹn mo ní àánú kó ṣẹ́ ogun yẹn ìyá ilé ọkọ kìíní hmm. ilé ọkọ kejì hmm. ilé ọkọ kẹta hmm. kò rí bí ọmọ bí ọlọ́run dẹ̀ gbà fún ó kọ́ estate sílẹ̀ haúsá lọ́hùn ọmọkùnrin àwa lọ máa bá wọn kó mọ́tò láti ìlú Kaduna wá sí ìlú Èkó láti ìlú Kaduna wá sí ìlú Èkó nítorí pé bàbá apẹja yín tó ní lágbára láti fún náà ni wípé kó di dírẹ́fà ah. ọmọ ìdẹ̀ di dírẹ́fà ó ń ṣiṣẹ́ rẹ̀ tọkàntọkàn láì mọ̀ pé òun níyà pé hmm. eré kan dúró dè òun mo hmm. gbàdúrà fún ìwọ tó bá rí àmì láṣẹ níbi tí ire ayé rẹ̀ há sí níbi tí ìbùkún rẹ̀ há sí níbi tí ògo rẹ̀ há sí níbi tí ẹ̀tọ́ rẹ̀ há sí lórúkọ Jésù yá àánú gbà fún ọ gbogbo àwọn fi ẹ̀tọ́ rẹ dù ọ́ gbogbo àwọn tó ń fi ẹ̀tọ́ rẹ dù ọ́ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ó yá àánú kó gbàjáde lọ́wọ́ wọn àánú kó gbàjáde lọ́wọ́ wọn ẹni tó sọ pé ò ní rọ́nà lọ bí Gòláyátì ti ṣubú níwájú Dáfídì nítorí pé Gòláyátì gan Ọlọ́run Dáfídì bí Gòláyátì ti ṣubú níwájú Dáfídì ogun ìdílé bàbá ogun ìdílé ìyá tó yọ ayé rẹ lẹ́nu lórúkọ Jésù ó yá kó ṣubú nílẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí ó yá kó ṣubú nílẹ̀ ọmọbìnrin yìí ó wá ń travel bọ̀ nílùú hmm. ìbàdàn hmm. torí ọ̀rẹ́ rẹ̀ wà nílùú ìbàdàn hmm. lọ́jọ́ kan ibi tó ti ń padà bọ̀ ó mọ́tò rẹ̀ lásídẹ̀ntì ah. dráìvà rẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọkùnrin tá à ń sọ yìí náà òun náà ń escort mọ́tò bọ̀ àwọn mọ́tò tòkó tuntun yẹn ti lọ hmm. òun wá rí i pé mọ́tò kan accident ó wá ní kóun rescue wọn ìgbà tó máa fi débẹ̀ ó rí i pé driver mọ́tò yẹn ti kú ṣùgbọ́n ìyá tó wà ní tó wà tó ní mọ́tò ó sì wà láàyè ó wá gbé ìyá yẹn lọ sí ilé ìwòsàn kan ní Ògbómọ̀ṣọ́ ó dá mo gbàdúrà fún ọ tó bá rí àmì ńlá ṣe níbi tí ogun ìdílé bàbá gbé ọ sí níbi tí ogun ìdílé ìyá gbé ọ sí lórúkọ Jésù ó yá àánú kó dájú ọgbà àánú kó jẹ ọ ọba àánú kó já ọba àánú kó já ọba ìwọ tó ń wò mí lórúkọ jésù ó yá wọnú àánú lọ àánú lẹ́ẹ̀kan sí ó yá kó fọhùn fún wa mo ní àánú kó fọhùn fún wa ọmọkùnrin bó ṣe gbé màmá ìdé ilé ìwòsàn hmm. ó àwọn ọlọ́pàá kan mú ni torí pé màmá ìwà ní kómà bó didi ọjọ́ mẹ́ta náà fi tì mọ́lé ah. ó rẹ́síkù ẹni yẹn láì mọ̀ pé ìyá rẹ̀ ni wò ó tó bá dọjọ́ mẹ́jọ màá tẹ̀síwájú nínú ìtàn ẹ̀ ó lè ràn mí lọ́wọ́ láti ṣí à program hmm. àánú lẹ́ẹ̀kan sí ni mò ń sọ yìí. olúwa ṣàánú mi o. Olúwa ṣàánú mi o. Láàárín ọ̀pọ̀ ènìyàn jẹ́ kí n rojú rere rẹ. rere rẹ. láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ti ṣubú láàárín àwọn aṣáájú tó ti ṣubú nínú ilé bàbá rẹ lórúkọ jésù ó yá àánú kó gbé ọ dìde mo ní àánú kó gbé ọ dìde bá mi ṣíà program yìí hmm. lọ́jọ́ mẹ́jọ máa parí ìtàn yìí má gbàgbé ibi tí mo sọ̀tàn yìí sí ni wípé hmm. àwọn ọlọ́pàá mú ọmọkùnrin yìí hmm wọ́n tì mọ́lé hmm. ẹni tó ṣoore hmm. tó ṣoore hmm. tó yẹ kán dá sílẹ̀ torí pé màmá yẹn wà ní kómà wọ́n ti ọmọ ìmọ́lé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní zero eight zero three zero nine three four eight four five zero eight zero three zero nine three four eight four five títí ọjọ́ mẹ́jọ tá a fi fayọ̀ pàdé ajínrere ẹ bá wa kọ́ rí èyí sí ọlọ́run. olúwa mi yóò dìde nínú ògo rẹ̀ amúnúmídùn ayé gbà mí padà sí rere àwọn mi láwù ògo abọ́ aṣọ ẹ̀gàn kúrò Olúwa mi yóò dìde nítorí tèmi. padà sí rere. àwọn mi lówù ògbọ́n àbọ̀ aṣọ ẹ̀gbọ́n kúrò olúwa mi ò dìde nítorí tèmi. Oh, oh. bíbélì sọ wípé nítorí sioni, èmi kì yóò dákẹ́ gbọ́ nítorí tìrẹ nítorí àánú ọjọ́ tòní ó yá àrùn kó dìde fún ọ lórúkọ jésù olúwa kó dìde fún ọ kó gba ìjà rẹ jà kí ògo ọlọ́run náà kó di rírọ̀ ògo tó gbà lónìí kò ní bọ́ sọ́nù ògo ní fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù títí ọjọ́ mẹ́jọ tá fayọ̀ pàdé ire o.